nínáwó lé wọn lórí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ ọjọ́ pé náwó lé ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀ náà làwọn ọmọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí bàbá kó máa náwó lé wọn lórí ṣùgbọ́n báwo la sì máa ná lé wọn lórí. gbé láti máa mú ní táà máa ná wọn lórí alukur'an àti sunna ó ṣàfihàn rẹ̀ ọlọ́run gba nínú àyà kẹtàlélọ́gbọ̀n lẹ́yìn tí ọgọ́rùn-ún méjì nínú Suratul Baqara ó fi hàn wá láàrin bàbá àti ìyá. tàlẹ́ni tó jọ̀ràn yẹn lé lórí kíkọ́ máa náwó lọ́wọ́ lórí ọlọ́ni wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni tí wọ́n bí máa fún òun ni bàbá ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pípé ó pèsè owó náà fún ìyàwó rẹ̀ kó sì pèsè aṣọ tí ìyàwó rẹ̀ jẹ́ ọmọ wọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ sọ́yà alukurani ní fi hàn yìí pé owó nà tí ìyàwó rẹ̀ ọmọ ná wọlọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí kíkọ́ wá wá wọlọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí kíkọ́ pèsè rẹ̀ fún ètò ìpè ìdí àtìmú ìyàwó rẹ ọ̀hún àmà torí rẹ dá ìyàwó rẹ padà sọ́dọ̀ bàbá rẹ ìlọ́ba bàbá rẹ kò fi yé wọn kó jẹ títán lé a'udhu billahi minash shaitani rajim ìwọ lọ fẹ́yàwó orí rẹ ẹni ọ̀ràn àyàn níná lórí ìyàwó rẹ ṣubú lé. lábẹ́ òfin ọlọ́run tí àwọn bá jẹ́ pọ́kànlé bóbìnrin bá lò ní kò lè gbé ìnáwó lórí ẹ̀ òtútù láti inú kan fẹ́ yà wò sòyàm lọ́mọ a máa kẹ́nu lójoojúmọ́ nítorí pé eléyìí ni ọ̀pá ọlọ́wọ́ dè. ní ọmọ abẹ́ rẹ̀ má máa lé lékulè nítorí pé agbára rẹ̀ ọ̀ka tí wọ́n ti sọ sùúyà ara rẹ̀ ọmọ rọ̀wọ̀ ara rẹ̀ ọmọ balẹ̀ bàbá tó bàbá ọmọ ṣe àìránṣẹ́ palákàrà ìwọ ńlọ́dọ̀ ọ̀ràn ẹ̀ lórí kọ́ máa ń nálé ìyàwó rẹ̀ lórí. nítorí bí wọ́n bá wá pọ̀ sọpọ̀ fẹ́fẹ́ ọmọbìnrin onífilé bàbá rẹ̀ lẹ̀ bí wọ́n bá sì wá ẹlòmíràn wá fẹ́ tó ń lè sojúṣe ìwọ ò lè sojúṣe kí wọ́n á kí wọ́n ń bọ̀ pọ̀ fẹ́fẹ́ yàwó dáadáa owó nà lórí ìyàwó rẹ̀ wọ́n lọ́ọ́ máa pèsè rẹ̀ nítorí ní ti pẹ̀lú oúnjẹ nǹkan mímu ibùgbé ọ̀ràn àyàn ni lórí ẹ̀kọ́ pèsè rẹ̀ ọlọ́tún wa ni wọ́n kéṣe wọ́n tó hàn náà aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ tí ìyàwó rẹ̀ máa wọ̀ ọ̀rùn rẹ̀ ló ṣubú sí ọlọ́run àti aṣọ sí lọ́rùn gbàdá sọ pé aṣọ tí ọmọ wọ̀ kéṣe pé mo ti rà gan aṣọ fún àwọn oníkọ́ ọmọ bó ti sanwó télọ̀ máa ti dìpọ́ kàn fi abẹ́ gé àwa máa dàbòrà ìwọ náà lọ san woro style tó bá fẹ́ rán ọrùn rẹ ló ṣubú sí wàhálà mọ̀wúlúùdì lẹ ìdí tọrọ rẹ sì fi jẹ́bi ẹnìké ìwọ lọ́kọ́ ìwọ ni wọ́n bí ma fún àyà ń bẹ́ẹ̀ àwọn àyà tó fi hàn pé bàbá lọ́ lọ́ọ́ wàhálà mọ̀lúùdì lẹ́hù ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí ẹni tí wọ́n bí ma fún wà ni wọ́n bí ma fún kọjá yìí pé ó ń pèsè ẹni tó ní í ṣe pẹ̀lú owó náà níta ń fowó ṣe kó pèsè rẹ̀ fún ìyàwó rẹ̀ nítorí pé obìnrin ẹ̀dá bímọ fúnra rẹ̀ ẹnìkan náà lọ fẹ́ lọ bá lò ló fi bímọ ìwà wọn bímọ fún lókun ìgbà tó bá pè pàdé yín kìí ṣe ti zìnà tí pàdé bá jẹ́ ti zìnà kò rẹ́ni bímọ fún. ayọ̀ ìfihàn wa o pé kò sí kọ̀rọ̀ kan aṣáṣí fọkùnrin láti má nàwó léyàwó rẹ̀ lórí. ẹ ayé òṣèré ọmọ ayé rẹ wò ìpè kọkọ ọmọ abọ́yàwó ayé òfò rẹ wò nù àti ọ̀gbẹ́sìn yà ya olódò burúkú tí wọ́n retí wàhálà gbọ̀gbìn dàlùkìyàmà lágbàbúrò ẹ̀sìn kò síjọ́ kan kọ́lọ̀ sọ pé ìyàwó ọkọ lórí kọ́lọ̀ gbogbo owó bẹ́ẹ̀ síbi tọ́lọ̀ ti sọ pé ìyàwó ni kó máa ná lé ọ lórí lórí kí àbí táwọn pè ọ ní àwùsọ dàrún wọn àwọn pé bàbá yìí bàbá yìí ìyàwó ẹyin wọn ń pè pé ta ni ìyàwó lọ abọ́gbádùn sójú rẹ ò ríran ni ọkọ táà lọkọ pangolo tẹ́ pé níta ń lásán ni. torí ẹ̀ àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti ṣètọ́jú rẹ̀ òní bàbá màgánà ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn fẹ́yàwó kalẹ̀ ó lè fẹ́ sí ìyá rẹ̀ lọ́rùn ìyá ni ọmọ pèsè oúnjẹ kọ́ba àtìyàwó lóúnjẹ bá fẹ́ lé wọn ni lọ sọ fún màmí ẹgbẹ́ lọ sọ fún màmí ẹlòmíì bàbá rẹ̀ lọ́fẹ́yàwó sí lọ́rùn bàbá náà máa bá a bọ̀ tí bàbá àwọn àbí ìyá àwọn tó bá ṣèṣe tó bá ṣèṣe kú máa lọ́wọ́ pínrín àti rètù kódà ẹlòmíì kò wà responsible rárárárá olóòrùwò àmọ́ kò ní ń láwò jẹ lọ́yọ̀ pé tí màmú bàbá wọn bá ti gbóúnjẹ kalẹ̀ gbàgbé ajẹ́kùbí tí ọ̀pọ̀ kù nù Islam ọ̀fà mọ́ ẹ wọ́n lọ dandan ni lórí rẹ kọ nálé àwò rẹ lórí wọlé ìkíni ọlọ́sọ pé ó tẹ́ máa nálé àwò yín lórí aṣọ tẹ́ máa dá sí àwò yín lórí bil ma'ruf tó bá ti ṣe gbàmù láàrin tí o sinú pé wọn lọ la wàhálà bọra rẹ lọ́rùn wọn ṣe gbà láwùjọ tiwa àníjì láti máa wọ àwọn àwùjọ míì kọ́ sí i síbí àwọn yẹn ṣe ṣe ní Europe ni làwọn ń sa àwọn ìyàwó wa ń bì ọ̀bùrú ẹ̀dọ́ ọmọ Europe. ṣebí láìpù ṣe rí ń bì náà lórí ní Europe tí wọ́n bá wọn pa ni wọ́n ń pa ní Europe síbí àwọn ṣe níjọba tó kíta fún wọn làwọn náà níjọba tó kíta fáwọn náà ń bì. ewu gbogbo yín náà ní ìsìn Europe náà lẹ́fẹ̀ẹ́ sálọ àti Amẹ́ríkà tẹ́ẹ̀fì tiwa sílẹ̀ láhóró. tó sì máa rí ìpè fowó ránṣẹ́ sí wọn ni wọn ìṣòbìnrin báyẹn ní Europe and America ọjà ibi tó wálé lọ́mọ Nàìjíríà báyìí ti ṣe máa àti báyìí náà ṣe máa ẹ aṣọ èlò ọ̀pá mẹ́fà two thousand bẹ́ẹ̀ ni agbára ntagbára tọ̀ lẹ́yìn náà tó bá wọ sọ talẹ̀ ní náà torí rẹ̀ pé tí ọmọ abíọ́lé rè pé ló lẹ́ ra tí lọ́kàn màtí wọn náà ti ní sí ẹnu kọ́ ọmọ abíọ́ náà lérè pé èló ni wọn náà ra tiẹ̀ kó kálukọ́ fara mọ́ tiẹ̀ sọ eléyìí jẹba àwọn tẹ́yìn bá wọn nálé àwọn ìyàwó yín lórí àtàwọn ọmọ yín aláàánú lọ́lọ́ ọlọ́run máa pẹ̀yìn náà ọlọ́run máa bùkún yín ọ̀hún yín máa ròkè ẹ̀yin gan ní táwọnà yàtọ̀ sí gbogbo ẹni tí èèbá ti tọ́jú ìyàwó rẹ̀ tí èèbá tọ́jú ọmọ rẹ̀ yọ kọjá pé ṣé mo ṣẹ̀yàn ni ó ti ṣẹ̀yàn tẹ́lẹ̀ náà ìyàwó àtọmọ tó fi lẹ́ńkọ́ sọ́ọ̀mù ọ̀pá màánà ni ọ̀ tọ́jú wọn bóyá ọlọ́run ṣe tọ́jú wọn náà ẹni tí bá ń ná ọlọ́run máa fi omi ìrọ́pò ẹni tí ìbá ti ná ìparun lọ́lọ́ máa kó bá kí ẹ bó ti wọ́n nù hadith eléyìí jẹ́ hadith alákọ̀ọ́kọ́ lónìí. tí wọ́n sọ pé bí làárò torí káwọn obìnrin náà máa máa dágbèsè bá wọn kọ́ lọ́rùn wọ́n máa bá wọn wá wàhálà tí wọ́n rí mi ò lè gbárù aṣọ tí ò ju two thousand lọ ó ń forty thousand mo fẹ́ gbà ọmọ àwa ká ni agbára ọkọ̀ ọ̀ka ọlọ́run ló dára ó ní lè ń fẹ́ ọdún sáàtẹ̀ mẹ́ sáàtẹ̀ ọmọ nkójọra alẹ́ ìgbéró kọ̀ pẹ̀lú yóò ń fẹ́ mímà àtọ́hùn lọ́ọ̀ láàyò kẹlẹ́ fún lọ́ọ̀hùn nàfṣẹ́n ìlànà àtọ́hà ilé wa nu sọ́rọ̀ tọ́lá àyà kejì ọlọ́run ní nínú mímà náwó lẹ́wọ̀n ìyàwó yín lórí àtàwọn ọmọ yín ẹni tọ́lọ́ wọn bá bùkún máa ná lé ìyàwó yín lórí àtàwọn ọmọ yín ẹni tó máa bá bá bùkún tó gbárùsìkì láàyè lọ́dọ̀ rẹ̀ kó máa ná nínú gbárùsìkì ti ṣe tẹ́jú lọ́dọ̀ rẹ̀. ìyẹn ni pé ọlọ́run gbárùsìkì láàyè lọ́dọ̀ rẹ̀ jẹ́ kí ó hàn lára ìyàwó rẹ̀ jẹ́ kó hàn lára ọmọ rẹ̀. tí káwọn náà máa gbáyé ìgbádùn jẹ́ kí gbẹdẹmukẹ wà ní sẹ̀mí wọn. nítorí pé ọlọ́run ọba òsì ọlọ́láìní kò jẹ́ kí árìsìkì ọ̀há mọ́ kó ti ṣe fẹ́ náà ní kó jẹ́ káwọn náà gbádùn. wọ́n kó ìhèrè tó bá fún rìzìkì má tí àyè ọgbà rìzìkì lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé rìzìkì tiẹ̀ tó ṣe pé tó ṣe pé rìzìkì tiẹ̀ kò tó nǹkan tẹ̀lé wọn sọ mímà àtàhùwà kó náà máa ná nínú wọn bá ń tọ́lọ̀ fún yín la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run di ẹrù kan ru ẹnìkan wípé kó ṣe àyàfi nínú tó fún èyí tó pọ̀ ná nínú rẹ̀ máa ná púpọ̀ nù ẹ̀ èyí tí ò tó nǹkan máa ná díẹ̀ nínú rẹ̀ bó ti ṣe hàn náà. so ibi tí a ti bá ègínìkejì wọn wí. òun náà ní pé á ah, bọ́lá ti fi bò pọ́n yìí tí wọn náà lọ wá yẹ ká pé ẹ máa jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ níbi tó lọ ń pàdé ààrẹ dé yìí wọn á ní ẹ ah, one zero one lẹ́yìn gbá lé yìí o one zero one báwo kí ló ń ó ah, gbogbo ará àdúgbò yìí one zero one làwọn náà ń ṣé ọ̀nbẹ lọ́n pẹ̀lú ńtọ́lọ̀ ọba tó gbé bára àdúgbò ládàáwá ẹ̀yìn kọ́bá rẹ̀ náà nítorí pé wọ́n bù fún ọ kí lọ́ọ́ fẹ́ máa fìyà rẹ sí. àbíkájọ́ pé jẹjẹjúmọ́ àtàárọ̀ àtàlẹ́ gàrí ọlọ́run bù fún ọ. àbẹ́rẹ́ náà ń pọ́n láì kéjì ẹ̀. onítorí ìyá ń jẹ àwọn yẹn púpọ̀ ókè ìyá ń jẹ wọn tí ìyá ń jẹ wọn náà sọ̀ńtà bọ̀ òwe sínú. ó ti tó pọ̀ tó ti dáńtọ́ síyàwó rẹ̀ lọ́rùn ó ti ní láti ilé àtẹ̀sá ilé tẹ́tọ̀ tó dáhùn sí lọ́rùn wọn ètò ìdájọ́ lọ́rùn àti gbóni. kọ́lọ̀ ah, ń bùkún ọ bó ti ṣe bùkún ọ yẹn náà ìnáà ni náà lọ́ọ̀ máa ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ lọ́mọ sàánù àwọn ọmọ rẹ̀ ẹni tí kò wá ní tó nǹkan ibi tó sì gbọ́ òwe pé náà rẹ̀ ló oríkìlì wọn náà ní àwọn ní nítorí kò tó nǹkan ní sọ ní dáhùn nínú ọ̀wọ́ àwọn ọba tó lọ fún ọ náà ló ti máa ná ma ọlọ́run ò dín kankan ikú kó ṣe àfi nínú tó fún. bákan náà àtúbọ̀ náà wí tí ọ̀rọ̀ àti bóṣe máa ti ń lọ jalè nítorí pé ọ̀fẹ́ mú inú ìyàwó dùn ọlọ́jẹ́ gbèsè ọ̀fẹ́ mú ìyàwó dùn ọlọ́jẹ́ jìbìtì ọ̀fẹ́ mú ìyàwó dùn ó gbé jàǹbá nítorí kí àwọn ọmọ bá gbọ̀gbọ̀ jẹ́ à gbàgbà wí ọlọ́run ọ̀bẹ́ni kẹ́ni kọ́ lọ kọ́ ọlọ́lú jìbìtì nítorí pé ọgbẹ́ kódùn wọlé ọlọ́mọdé gbogbo òdùnú tó kó wọlé yọ padà dìbànújẹ́ gbogbo àpọ́nlé tó ọlọ́run wá yọ padà dẹ̀jẹ́ lórí ẹni tó jàǹbá tó lu jìbìtì sí táwọn bá padà wá rí tí wọ́n ń yọ ọ balẹ̀ tí wọ́n ń wọ ọkùnrin kẹrẹ̀ ìyàwó rẹ̀ gan ò ní lè gbọ́lẹ̀ àwọn ọmọ sọ pé kíni ọ̀rọ̀ kíni gbẹgbẹrẹ ẹran tá a ti dé tá ti gbàgbé tó ti gbá gbẹ tó ti gbá kíní lọ lọ́ọ̀lẹ́ wọn kó gbogbo àbùkù olóyìnbó rẹ̀ ẹni tó ọlọ́run sàánú gan náà kọ́kàn lábù ẹnjí kálukú ní ẹni tó wá jẹ́ ìyàwó agbọ́dọ̀ níṣẹ́ lọ́rùn ẹlòmínà ọlọ́run fún kò ṣe pé kò fún wọ́n tún wá fẹ́ wọ́ lọ rẹ̀ ọ̀ka ṣé àfi àwọn obìnrin wọ́n máa fi gbogbo ní ọ̀dà tí wọn náà bá sì lọ tọlọ flak tó bá fi lè gba tí wọn rìn mọ lọ́wọ́ tiẹ̀ bọ gbẹgbẹ ìtẹtẹ ni wọn máa gbé wa ọba lówó náà dá ní ìdágbára rẹ̀ ká ọba lówó máa tó fi bá sọ pé màálù lọ́ọ́ máa pa lọ́sọ̀ọ̀sẹ̀ ìyàtí wọ àtọ nìkan àtọmọ mẹ́ta tí a lè jẹ màálù kátá lọ́sẹ̀ kan alákòóbá tí ì sálámù. àwọn ń pa màálù lọ́sẹ̀ àbí mo bá sọ gbogbo ìjókòó kan ẹ máa jáde àgíríkì ni àgíríkì one thousand nídòkó kan tètè bẹ́ẹ̀ lówó lówó lọ́nà kùnà ọlọ́ọ̀lá lọ́nà kùnà àgbà náà wọ́n wá lé ọkọ̀ lè máa jẹ́ jẹ́ jẹ́ èyí ṣe jẹ nǹkan wọ̀ntúnwọ̀ntì òkúkú jẹ ń lé ìyá rẹ kó tó lọ lé ọkọ gbogbo nǹkan yẹn jẹ ìwọ̀ntúnwọ̀ntì lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń jẹ lónìí máa ronú ọ̀la tí ò ní sí ìjọba ti lè sọ̀rọ̀ alẹ̀ fún mi bẹ́ẹ̀ ń pe jíjẹ ni ní máa lówó bá tí ọba sí lọ́la obìnrin náà kọ́ sáko ńlẹ̀ rẹ̀ àìmọye irú ẹ̀ dá sí rí ìrọ̀ sọ pé ọwọ́ epo lọ́mọ aráyé bá ní ńlá ẹnikẹ́ni bá ní látẹ̀jẹ̀ àwọn obìnrin àwọn fáàt púpọ̀ tí nǹkan bá ti fẹ́ ṣe bí àtọ́ fẹ́ pobili báyìí fọkàn tó fẹ́ dàrú tó fẹ́ bàjẹ́ kẹ́ni ẹ lọ fi túlẹ̀ ìfẹ́ àtẹwé wọlé ala ọlọ́run tó mi fún ya ó ti túlẹ̀ torí di eléyìí ìwọ̀n tún wọ̀n sí mo ti ṣe nítò náà àwọn ọ̀nà nàkúnà bó sì ti tó nǹkan dọ̀ tiẹ̀ náà ìwọ náà ọgbọ́dọ̀ máa fi bó ti ti máa kó máa fi ṣe dáadáa síyàwó rẹ̀ kó máa fi ṣe dáadáa sọ́mà rẹ̀ má jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ òkè káì kí ló mú mi fẹ́ eléyìí má jẹ́ kí ọmọ rẹ̀ ọmọ òkè káì kí ló mú kélé yẹn jẹ́ pọ̀ ní bàbá mi tí ò jẹ́ rú bàbá báyìí ẹ̀yin tó bá ti di bá nǹkan dàrú nù. wàhálà jùlọ tọba jẹni tọlọ ń bùkún àmọlẹpẹ àhùn ló fọ orí ẹ tí ò jẹ kó lè ṣe ẹ àyàwó náà padà sọ pé kí ni wọn mú mi fẹ ọ òun sì sọ fún ọ ńgbà tó ń wá òun òun sì ń ṣe gbogbo àdéhùn tó bá déhùn gbogbo náà lẹ́ẹ̀ máa ṣe àmọ́ bófin bá ti bọ́ ní lọ́dọ̀ tẹ́lẹ̀ wàá sí ajẹ́ tó bá sọ́ra fa tó ń torí kó ti bọ́ sí ọ lọ́wọ́ tẹ́ kọ́ lọ́wọ́ sànù wa. لينفق ذو ساعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها ọlọ́run ti ẹrù ru ẹnikẹ́ni láti ṣe nǹkan kan àyàfi nínú tọ́lọ̀ ìrọ̀rùn onílẹ̀ ọlọ́wọ́ bí ọkọ kọ́ lọ jẹ owó gbé kọ́ lọ jẹ gbèsè àbí kọ́ lu jìbìtì àbí kọ́ jàmbá torí kọ́ fẹ́ kó dùnú wọlé ọlọ́wọ́ má jẹ. ọlọ́wọ́ ló dára ọ wá fún àwọn ọkùnrin ó fi wọn lọ́kàn balẹ̀ ó fún wọn ní ròdùnú pé gbogbo owó tẹ̀ ń ná kò ní gbé ọlọ́wọ́ ẹlẹ́dàá wa yóò fi ọ̀pọ̀ rọ́pò fún yìí ọlọ́run ẹlẹ́dàá wa sọ nínú Suratu Saba àyà kọkàndínlógójì ó ní wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu ọlọ́run ní ohunkóhun tẹ́ ẹ bá ná gbogbo bó tilẹ̀ wù kó kéré ma ọlọ́run ọbọ̀ fi mí rọ́pò fún yín Allahu akbar ọkùnrin ọ̀nà dànù gbogbo owó tẹ̀ máa ná lórí àwọn ìyàwó àtọmọ yẹn máa ná ti dùnú ti dùnú ẹ má fi kanra náà ẹ sì ní ìfọ̀kànbalẹ̀ torí pé àdéhùn Ọlọ́run òdodo ni Ọlọ́run sọ fún yín pé ohunkóhun tẹ bá ná gbogbo bó tilẹ̀ wù kó kéré ma Ọlọ́run bó fi mi rọ́pò fún yín lára ń bí ẹnìkan ò ní máa tọ́jú ilé kóun náà kọ́ dáwọ́ ná ẹnì kan ò sì ní máa tọ́jú ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kó mọ́fo lọ́dọ̀ ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà yọ gbẹ̀sán rẹ̀ torí ẹ̀ lójoojó kọ̀ ọ̀rọ̀rùn ìṣòro wà ń bẹ̀ gán pàápàá fọkùnrin tó bá lámàánà tí ń bẹ̀rù ọlọ́run tó mọ̀ pé ọlọ́run bó bí òun lóore nípa ìyàwó. yóò bí olóore nípa ọmọ tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmà àti máa ná lórí wọn ẹsẹ̀ tọrọrùn ṣùgbọ́n tí wọ́n bá ti mú ní ọ̀ràn àyàn tó ṣe mójútó ọlọ́run máa sàánú rẹ̀ yóò máa rí i pé wọn ní jáde níjọ́ kan gbogbo ògbà gbogbo ògbà àti ìyàwó ni àtọmọ ni wọn ò fi dọkàn wà nù ẹbí pẹ̀lú ògbọ ọlọ Ọlọ́run tún á san lẹ́san ńlá lórí gbogbo akitiyan rẹ yìí tó bá di lọ́la gbẹndẹ òkèèyàn ẹ kú oríire o ẹ̀yin ẹ ṣojúṣe yìí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá yóò túnbọ̀ máa bùkún yín Ọlọ́run ọba kò ní ta yín dábùkátà yín Ọlọ́run máa fi àlùbáríkà sí sẹǹsẹ yín ẹ máa rí ṣe sọmọ pé wọn aburú náà ṣe síra rẹ o sì lérò gan pẹ̀lú sọfẹ́yàwó tó ìtọ́jú rẹ̀ o ti bẹ̀rẹ̀ láti orí ìyàwó títí tó tún fi gbé ma orí ọ̀tọ́jú rẹ̀ àtọmọ náà ló sì wà dòní wọ́n á sẹ́ni tó gbọ́ ọtọ́tọ́ gbọ̀ oníbí wọn ti fẹ́ sáyé tiẹ̀ nù tí o bá sì wọ̀ fún kọ́ padà lé bàbá àti ìyá rẹ̀ sọgbà pé sọgbà pípé ọlọ́run bá kan ló dá gbogbo wa ọba tó sì dá wa yìí àwọn tó ṣe lófin fún wa là ń kà yìí ẹjọ́ tí kò ṣeé ṣe kọ́ tàpá kọ́ yapa sí kọ́lọ́run fi ọlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí o ṣe dáadáa ó sì ṣe gbẹ̀san bẹ́ẹ̀ làwọn aláìdáa nìyá retí àwọn náà.

bọ́mọ bá jẹun ìyá rẹ̀ lọ́mọ bó ti wọ́n jẹ wá ìwọ ò sì ní délé kó tó má máa kọ́ ọmọ ogún jẹ wá lóúnjẹ tó àwọn ọmọ ti ṣe pèsè rẹ̀ ẹ̀mí ọ̀dààmú kódà kó ti pàgbèrè ìnáwó ṣe tí fi ń pèsè oúnjẹ kọ̀ọ̀kan wọ́n sá ti gbóúnjẹ wá wọ́n á dàbí ìgbà tí ìyàwó ló ń fẹ́ ọkọ kìí sọkọ lọ́fẹ́ yàwó àdáwò ńlá lélẹ́yìí o ọ̀ràn ni kọjá kọkọ ní ń bọ́ ìyàwó rẹ̀ torí ẹ̀ bọ́kùnrin bá lọ tó lòun fẹ́ fẹ́yàwó yàtọ̀ sípò àtìrí mùsùlùmí yàtọ̀ sípò àtìrí pé ó ní ọmọlúàbí ńlẹ́yìn ká mọ̀ bó ní sẹ́lápá àbí òní sẹ́lápá nítorí pé òun ni ìtọ́jú lé ló ṣubú lé lórí ìtọ́jú ilé tí ò ṣe é ṣe láì lówó kódà ti ṣe ìwọ̀nba owó iṣẹ́ iṣẹ́ ṣíṣe ìníṣẹ́ lápá ó sì súnmọ́ kéèyàn wà ń kó ẹni tí ó lè máa tọ́jú ilé ìmọ̀tẹ́wọ̀n bá ya alísẹ́mẹ́sẹ̀ bá bọ̀ ọ̀lẹ́ tí ò rí tó tó tó tí ò mójútó sẹ́kàn pàtó òsínbó tó lè fẹ́ yàwó náà wọ́n kàn fòfin fún ọlọ́mọ fìyà jẹ bí àwọn náà bá ló ń jẹjẹ tí ò rí tẹ̀mí tọ́ dáa sí wọn náà ní máa bá dáadáa wọ́n bá lọ nídìí rẹ̀ ó ní bá dáadáa orí ìdè lẹ́yìn àwọn ọlọ́yẹ ká mójútó sí àwọn láwọn ọkùnrin ètò kíkọ́ fẹ́ fẹ́ ọkọ máa béèrè pé iṣẹ́ òlọ́kọ́ táwọn fámìlì náà máa bèrè pé ṣé ọmọ tó fẹ́ tẹ̀ sóníṣẹ́ lápá àbí òníṣẹ́ lápá. àbẹ́nìkan ọmọ ọmọbìnrin tó fẹ́ fẹ́ lọ báyà ìyá bá ara rí nígbà kan fẹ́ àwọn eléyìí o kí ló dé àwọn hijab stars nígbà kan fẹ́ nu wọn. àwọn eléyìí ò ń sẹ́ kankan òkè tí wọn náà máa ṣiṣẹ́ fọ́pọ́ ni àbí wọn bá mọ abọkọ ah mami ìmọ ẹsẹ kọlà mo mọṣẹ télọ kọlà mo tún mọṣẹ nísìn ìmọ ẹsẹ nulẹ wọn mọ wọn rà á ah, abẹ ẹgbẹ ẹgbẹ òsínú bá kó ti lọ kánú òtítẹ òtí lọ rajà lábàpìlẹkẹ òtí fẹẹ ra pàwọdà jíjẹ kọ ọmọ ilé ìkókọ ọmọ ọbọ lójoojúmọ́ hmm, àwọn ọmọ ẹrẹ nù ẹgbọràn fa wọn ti lọ kú sínú ọkọ alájàpá irú àwọn ẹni táwọn Yorùbá ń sẹ́yìn Yorùbá lẹ́nu tí wọ́n máa sùsù ká tí ó fún jà tí wọ́n máa rẹ́wù ẹnì wọn pé ah ìwà kúdí ẹyin kí wọn rí ní Kánò ní ìrọ̀lẹ́ ọ̀rẹ́ ni èmi ni ẹtú ti yára ti dé bọ́lá tó lọ alọ́lọ́lẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ ọ̀fà Yorùbá lẹ́nu àwọn obìnrin àbá ọkùnrin ọkọ sì nanu ka yàrá yọọ máa pè yàwó ìyàwó ń bọ̀ ń bọ̀ láti Kaduna láago kan àbòrú wọn ò tí ì ọkọ máa pe náírà ìyàwó pé o ti kẹ́mi ìlú ó pé o ń bọ̀ lọ́wọ́ náà yàtọ̀ àti ìdéjọba ọkọ̀ yá ní ẹ̀jẹ̀ tètè kú ni kò tètè kú ah, subhanallah wọ́n gbójú fáwọn wọ́n gbá ìlà fojú tó fi ẹ̀kọ́ máa rí ni subhanallah ọkọ láwùjọ àwa Yorùbá pàápàá ní ìrọ̀lẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti gba Sunday kan pé sátidé lé lọ́wọ́ yéé ṣe Yorùbá lẹ́bù o yẹn ni pé ìyàwó ti ń gbójúṣe wọn ṣe àwọn ti dòbin oníbòtú arọ tuntun wọn sọ fún òfin fẹ́ ìyàwó mi nígbà tó ti rí obìnrin kan ti ń dá sí lọ́rùn wọ́n sọ pé òun ọmọ kan òun ò lè jẹ́ kó máa bọ́ mọ́ lọ wọ́n fẹ́ náà ni kàkà kí wọn náà pé tọ ẹjẹ́ àtẹnáwó lé yín náà kí n tó gbà kí n tẹ̀ tó fi ọ̀ràn bàbá mi bẹ́ẹ̀ náà ń ṣe ìyàwó tó ti wà ń lé tẹ́lẹ̀ bọ́ọ̀ mọ́tò náà wọ́n sọ orí ibú lè tọ́ àbẹ̀ olórí ibú bá o kí ló wá fún garanti pọ̀ náà ní padà dé olórí ibú bá o. ẹlòmíì ìyàwó ní ń bọ̀ ìyàwó ní ń bọ̀ àwọn ọmọ ọmọ ti kúnlẹ̀ ó ti wọ́n sọ fún yàrá pé bí wọ́n ti jẹ́ ìyàwó rere yìí mo tún rọ ọmọ kan tí mo fẹ́ fẹ́ hmm, kí ló rí sí i ni kí tó tún máa bá ń bọ̀ náà yọ bó ṣe ń bóyá àtàwọn ọmọ tòyàwó wa ní kò sí wàhálà jẹba fẹ́ fẹ́ fẹ́ ṣùgbọ́n jẹba ti fẹ́ fẹ́ fẹ́ báyìí pínrín kọ́má dé sínú ilé ìtọ́rọ̀ mi mọ́ kọ́lé ẹlẹ́ẹ̀kejì ẹ máa tọ́jú èmi àtàwọn ọmọ torí ọ̀rọ̀ náà ń di irú tẹ́lẹ̀ náà ọkọ wa ń béèrè pé ṣé bí àwọn òṣèlú ta kọ́ sọ pé tó ń bá fẹ́ràn àwọn mi gbogbo ojú tó ń fẹ́ràn ní sẹ́wọ́n ẹlẹ́pẹ̀ yóò kọ́kọ́ ní sọ pé gbogbo ojúṣe tí mo sì ní ṣe mọ́ o ọkọ ní sọ wípé ìyàwó mi sọ pé tí mo bá fi fẹ́ ìyàwó mi gbogbo ojúṣe tó ò ń ṣe ojúṣe wo lọ́lọ́ ní kóbìnrin ó ṣe fún nípa nínáwó tẹ́lẹ̀ lọ́bọ́dé. sórí àkàrà kò mọ̀ wá wàhálà ọba yẹn lọ́kàn jẹ. ẹni tí ọ̀pọ̀jù lórí ara àwọn ti fẹ́ ìyàwó mẹ́rin gbogbo oníkàlùkù ń struggle. ó dàbí àwọn obìnrin táwọn náà wà lójú ọ̀nà lóru tí kálukú wa ń discourse ní ọkọ̀ pé ìrìn ilé o àwọn dánadáná àwọn olè lọ́sọ̀ wọn sọ pé kíni ó ti kó sọ́wọ́ rí ẹni àwọn ọkùnrin tó wà ọkọ̀ pé àwọn ọdẹ ó ti kó sọ́wọ́ àwọn ẹ bá máa jókòó lé kó tó kó ọkọ yín ní ìrìn àjò pé ẹ ọkọ tó tó láwọn ìyàwó mi ẹgbọ́rọ̀ bá ìgbà tó ti láwọn ìyàwó mi yìí ẹ̀yin ò ní jókòó kálí ẹ̀yin náà máa struggle kálí ẹ tó ti ní àwọn mẹ́rin tí ọ̀tọ́jú lé tó tún máa béèrè tí ẹjọ́ sà ìgbà táyà sọ pé tíyẹn bá ti ní àwọn mẹ́rin tíyẹn tí wọ́n á ẹ bá pẹ̀ wojú kòkòrò burúkú tó téèyàn wá fẹ́ téèyàn fẹ́ sẹ́kàn dànù téèyàn fi lè fẹ́ téèyàn rí di ẹ bá pẹ̀ sọ àyà náà fún mi ẹ gbọ́ àmọ́ <laughs> àyà náà àyà àti kọ̀kọ́ tí àwọn rẹ̀ bá ti pé mẹ́rin tọ́fẹ́ wá ní ọ̀rọ̀ ọ̀kadà tọ́fẹ́ sì ká jù abẹ́rẹ́ máa yà náà kò sínú àlùkò ànitọ́lọ́ sọ̀kalẹ̀ nítorí pé àwọn àtọ́lọ́ sọ̀kalẹ̀ nípa pẹ́ẹ́lí kọ obìnrin kan fẹ́mi ọlọ́run sọ pé báyà àwọn yìí ti pé méjì abọ́ ti pé mẹ́ta abọ́sibọ́sí kò ti pé mẹ́ta ó lè jẹ́ ìyàwó kan náà lónìí ìwọ sì lágbára tí kò fẹ́ àwọn kan lọ bàtẹ́ lẹ́yìn ó ti sú ọ rí wọn fẹ́ fẹ́mi ìdípò rẹ̀ tí wọ́n pè lẹ́yìn lẹ̀ ó ń bá lọ ó sì fẹ́mi sọdá pẹ̀lú tí ò sojú sí torí irú rẹ̀ náà ni máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gàràngàràn lórí rọ́ọ̀ wọ́n tó ti mọ bí ìyàwó kan ṣe rí tẹ́lẹ̀ nǹkan wò kọ́ gbádùn ṣé responsibility ló ń wò irọ́ lásán kọ̀mọ́júṣe kọ̀mọ́kan láàgbẹ́jọ́ tà tí èyí fún àwọn méjì ń dọ́kan náà ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ lẹ́yìn bá lọ wí ewúrẹ́ méjì lẹ́ẹ̀kan náà lásìkò ọ̀rọ̀ báyìí tó gbà. tẹ́pẹ́ ìpẹ́ ẹ̀jẹ̀ lọ́mọ ara wa náà gbà mú àwọn àti ẹ̀bínú pé àwọn òjì pẹ́ ẹ̀jẹ̀ wọ́n wá ìkíni wọ́n ti pè wọ́n wá ìkíni sórí ata o tún alọ jẹ́ àwọn ewúrẹ́ tó burú wọ́n tún gbóòórùn sórí àwọn kò wá wọn. tó ń kiri káyé tó gbogbo ọ̀rọ̀ tó ò sí ewúrẹ́ tó bọ̀ wá náà ni. ọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn àwọn èèyàn bá obìnrin mi sì rí gírìwò gírìwò ọlọ́pọ̀ wọn jọ bíi mẹ́ta bíi mẹ́rin bóòlù ṣe máa bọ̀ wọn. àwọn èèyàn ń ronú ojúṣe ìgbádùn rò làwọn máa rò ìgbádùn kan gbàgbé ní títílé bá kàn. pẹ̀lú ẹ̀ ló ti jẹ́ pé ńgbà míì tóbìnrin bá lọ léegun yóò lu ọkọ yóò wọlọ yóò lu ọtá sí. ìfọwọ́sọ bá ní oúnjẹ ńkọ́ oní oúnjẹ báwo tó rí báwọn obìnrin ṣiṣẹ́ ni tó bá rọ ọmú kò ní yára lẹ́nu pé ìmáàmù lè wá mọ́sálásí káríkánu ti wú kíkẹ́ torí torí pé ọ̀rọ̀ ojú sí sọ́wọ́ bá a lọ sí. torí ìdílé yìí báyìí àmánà ni a gbọ́dọ̀ ná nínú tọ́lọ̀ fún wa eléyìí náà túmọ̀ sí kó wa náà máa dìtẹ́ kọ́kọ́ torí tá a bá wo kọ́kọ́ kúrú àbórí gbóǹkan ẹ̀sìn ọkùnrin yàtọ̀ sí o èèyàn kàtún lọ síra rẹ̀ léṣe náà lágbàkejì ni ẹ̀fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wàlẹ́ àwọn obìnrin wọn ń para gbá púpọ̀ ẹ̀rọ obìnrin mi tó sọ pé tí wọ́n ti ká tí wọ́n ti ń tọ́jú tí wọ́n ti ké ìtọ́jú bá wo látọ̀dún wo ẹ̀dọ́kọ̀ ẹ̀dá ẹ̀dá lórí olóyè subhanallah ṣẹlẹ ìjẹba àwọn ọkọ tí èso jù sí títí wọn hàn lọmọbìnrin pé ń kọ rẹ nígbà tó ti kọ tẹ́lẹ̀ kọ nígbà tó ti kọ ṣé fóònù náà lọ́kàn fi yà jẹ وعلى عنه حديث أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ولا نبي وكاتب ولا لنكم أبا وسلا يباي دينار أنفقته في سبيل الله olówó ewúrọ̀ kan tí yẹn bá ń ná sójú ọ̀nà wọ̀nyínàrún ànfọ̀tẹ́hù fi rọ́kọ̀bẹ àtọwọ́ owó kan omi tá a ná fún pé kí wọ́n fi bọ́kùn lọ́rùn ẹ̀rú kọ́ dọ́mà wọ̀nyínàrún tọ̀tọ̀ tẹ̀bí yìí alẹ́ mẹ́sìkìn àtọwọ́ owó rà mí tá a bá ná fi ṣe sàrà àfọláìní wọ̀nyínàrún ànfọ̀tẹ́hù alẹ́ ẹ̀hìn àtọwọ́ owó rà mí tọ́ ọ ná lórí ìyàwó àtọmọ rẹ ewu olè tó ní ládàjù nínú gbogbo sílè sílè sílè sílè tá a ná yìí anáka sójú ọ̀nà àtijàgùn sójú ọ̀nà Allah anáka láti bọ́ kúkúrò lọ́rùn ẹrú anámi ìfisẹ̀ tààrà àwọn aná ẹ̀kẹrin fún ìyàwó àtọmọ wa anabi ni a'zamuha ajran alladhi anfaqtahu ala ahli etí ládàá rẹ̀ pọ̀ ju bí ọba yí ọ ó lè tọ́ ná lórí ìyàwó àtọ́mọ àyè Allahu akbar. ó sì gbogbo àwọn tí ìsojúṣe lórí ìyàwó àtọ́mọ wọn ó yẹ kí wọ́n gbọ́ àdìsí wọ́n ní pọ́ńtò nẹ́sìtì hàdìkan ogun tá a fẹ́ jà láti gbẹ̀sìn ọlọ́ǹga kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ orúkọ ọ̀nà láti bọ́kùn lọ́rùn ẹrú kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ orúkọ ti fi kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ Allah ní máa dé tí ìjọ pọ̀ jù nínú àwọn èèyàn fojú sèyí sílẹ̀ lónìí wọ́n ìtọ́jú ìyàwó wọ́n ìtọ́jú ọmọ ọlọ́run ẹnu ìyàwó wọn da eléyìí nǹkan míì ni kò pé kọ́ ọmọ ìnáwó lé lórí olùdókòwò náà lówó nǹkan míì ni kò pé kọ́ ọmọ ìnáwó lé lórí wọ́n lọ gbọ́dọ̀ náwó lé lórí tó bá wọn lówó ni eléyìí kọ̀ọ̀kan alọ́run àyàn ni kí wọ́n náwó lé lórí. ìmọ̀ fún mi ọ̀rọ̀ ló lọ dá gbogbo eléyìí kò tó ti sèkẹ́wọ́ dandan ni kó máa náwó léyàwó rẹ lórí torí ẹ àwọn olóríire kí wọ́n di àtìlọ́lá ìmú kí wọ́n má ṣe fi ṣàwàdà ẹ máa ná léyàwó àtọmọ yín lórí kódà má rò dípò pé fi sọ̀rọ̀ kéke ni ọlọ́run mọ etí wọn nálé ọ lórí ẹ má rò ẹ má sọ torí kí n tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi gba aládá lọ́dọ̀ àníìdí ká máa rán máa. ẹ̀yin ò sì nídìí ọmọ orí kọ ọmọ orí tẹ́lẹ̀ náà wọ́n ti náà àwọn obìnrin ni wọ́n. nítorí tó bá ń retí pé gbogbo tó bá ṣe kó ní ẹṣẹ ẹ̀yàn náà máa bùkún yín àìmọye obìnrin mi wọ́n gbọ́ bàjẹ́ tí ò ní pé ẹṣẹ yóò sọmu dúdúdú ni. oúnjẹ tó wọn ara rẹ lẹ́sẹ̀ ọlọ́run ló fọ́ lóúnjẹ ń tó wọn. nígbà tí mo rú tí èèyàn bá ṣe sùúrù èèyàn sọ pé kọ́ máa pẹ́rù rẹ̀ lọ lé bàbá rẹ̀ so ó túmọ̀ sí pé sùúrù èèyàn gbọ́dọ̀ pé lálá gbọ́ngàdán ó dìgbà tó bá fi ẹ̀mí ìmoore hàn kó tó di pọ́ máa bọ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ tá a máa náwó lé àwọn obìnrin wa lórí bá a ti máa ní ẹ̀san ńlá lọ́dọ̀ Allahu Rabbul Alamin ọlọ́run ẹlẹ́dàá kọ́ bá tún àwọn ilé wa ṣe. ilé tí ó ń tòrò ọlọ́run bá kọ́ má domi àlàáfíà rẹ̀ rú àwọn ilé tí ń dàrú ọ̀dà bá wa tún ṣe àwọn ẹni tí wàhálà ń bẹ nínú mọ̀lẹ́bí wọn ọlọ́run kọ́ bá wa mú kó àwọn ẹni tí ọlọ́run sì jẹ́ kí wọ́n mọ̀ ọlọ́run má jẹ́ wọ́n mọ̀ láéláé wa alhamdulilayi wọ́n ní tí ìbá jọ ní ìrìn àjò tó wá tò lẹ́yìn ìmáàmù tó wà nílé ìyẹn sì fi ti sọ láti onírìn àjò ṣé tí wọ́n bá ti di rákà méjì tí wọ́n ṣe tẹ̀síọ́hóòdù sí ẹ̀ lè sáramà tí lè bá ti ṣe tẹ̀síọ́hóòdù àbẹ́yẹn ṣe rákà méjì èèyàn máa ń retí ìmáàmù kó náà parí sọ̀láàtì rẹ̀ kéèyàn fi sálámà pẹ̀lú sí sálámà rẹ̀. rárá kò rí bẹ́ẹ̀ tẹ́ bá ti tò lẹ́yìn ìmáàmù tó wà ń lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí tiyín náà kẹ́ pé sọ̀láàtì yín gẹ́gẹ́ bí sọ̀láàtì tí ìmáàmù ṣe. ìgbà tẹ́ láǹfààní àti ṣe sọ̀láàtì orin àdùn nígbà tẹ́ lọ ṣe sọ̀láàtì ń jẹ máà ní mọ́ṣáláṣí oníkọ́jọ́ kí wọ́n fún yín láǹfààní àti tẹ̀lé máàmù fáwọn tó máa fún yín láǹfààní àti tẹ̀lé máàmù fáwọn ẹ̀yin ẹ̀sìn sọ láti yín ní ti arìnrìn àjò àwọn ará ilé ọ̀wọ́ àpè tiwọn àìjẹ́ bẹ́ẹ̀ irú sọ láti tí ìmáàmù bá ń ṣe lẹ́yìn náà gbọ́dọ̀ sí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́gbọ́n ẹnìkan sọ wípé nínú wáàzì rẹ̀ báwọn ọmọdé máa bí bọ́ọ̀nà zina wọn ò ní wọ àlùjáná wọn ò ní wọná ibi kan ọ̀tọ̀ ni wọ́n kó wọn sí ó sì dárúkọ ibi kan ọ̀tọ̀ náà àwọn ọmọ di orí kankan ti ń sọ ìsọkúsọ lásán ni nítorí wọn sọ ni pé tó wá dàlù kìí àmà ilé méjì péré lọ́wọ́ àkópé mẹ́ta. imma aljanna wa imma an-nar nínú kéèyàn wà aljanna àbí kọ́ wọ náà ni kọ́lọ́ má sọ alọ́ máa ná. al-A'raf ilé ìtọ́lọ̀ wọn bá sọ nípa rẹ̀ nínú al-Qur'an tọ́bi sọ̀rọ̀ ashabul a'raf ọjọ́ táwọn ẹni tí dáadáa ta ìdá wọn dọ́gba. àmọ́ àwọn náà ní paríparí àlìjáná wọn padà kó wọn sí i mọ́tàrí kẹta kan wá wà lálùkò yá ma kò sí lẹ́yìn náà ọmọ ìdìnnà kò sẹ́lọ̀ nínú ìsìnkú sẹ́ni kankan àwọn ọ̀daràn burúkú tí wọ́n pè tí wọ́n tí wọ́n pa tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n pèsè bó ti ṣe wáyé gbọ́n náà bù ọkùnrin àti obìnrin àwọn lọ dáràn àwọn làbàtẹni jẹ́ kí ló ń sè kò sí kankan ó ti ajẹ́ tẹ́sí ọkùnrin àti obìnrin tó tọ́sọ́nà kọ́ wáyé gbà tọ́tọ́ wáyé gbà yóò sì wá jẹ́ pé oníwàá forí kásẹ̀sẹ̀ tiwọn. nígbà tẹ́ni tó ṣe zì náà gangan fúnra ara rẹ̀ atọkùnrin àtobìnrin tí wọ́n bá jíya rẹ̀ láyé tó sì kú mùsùlùmí tó bá di lọ́la òkè yáàmà wọ́n máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ inú kó forí jì wọ́n inú kó sì fi wọ́n sí náná wọ́n bá jíya zì náà wọ́n tán ó sì ọjọbọsẹsẹ eléyìí bẹ náà àlọ́ tí wọn máa pa fún yín àlọ́ burúkú tí wọn máa pa fún yín inú rẹ̀ náà tún kí tí wọn bá fi lè ṣe dínà ọ gbọ́dọ̀ wẹ̀ nítorí tí wọn bá wẹ̀ gbogbo àlùbáríkà ara rẹ̀ lọ wẹ̀ dànù tí wọn bá sì tún wẹ̀ iná ló ń gbé ká ẹ dákun ẹ wò <laughs> ara àwọn àlọ́ nù àwọn bàbá yẹn máa parọ́ ẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn rubbish ìsọkúsọ tó o ti ṣe ọlọ́ọ̀nà o ti ṣe zina tó o bá jí ara láyé ọmọ abẹ lábẹ bọ́lá ń bá ṣe fẹ́ńjọ́ gbẹ̀ndà lùkìyàmù amẹ́kọ́ ọmọ wẹ̀ tó o tún ní sin lọ́mọ yìí lọ́wọ́ ẹ járe ọjọ́ bó ti ṣe jẹ́ naam naam oníbèrè sọ pé ṣé kí ló lè mú kí ẹni tí bẹ́ẹ̀ ṣe ìṣáì kó tò lẹ́yìn oní magrib àbí kọ́ magrib kó tò lẹ́yìn oní ìṣáì àwọn kọ́ kí ló dé tí wọ́n ṣe magrib lásìkò rẹ̀ tó bá ti ní genuine reason ìdí tó fìdí múlẹ̀ ẹsẹ̀ má béèrè irú béèrè nítorí pé ẹni tí ò ṣe sọ láti lásìkò rẹ̀ lábẹ́ òfin ọlọ́run dára yìí kọ́ wá ti sọ láti nu jẹ̀mọ́ eléyìí ọ̀la yìí òfin ṣẹlẹ sọ pé ní tó bá dáná wọn ifá yọ lálẹ́ bẹ́ẹ̀ nàásìyẹ lẹsùn náà lọ rọṣà tòkí lórí tó ṣe sọ láti lásìkò rẹ tí wọn á ń béèrè pé tí mo lè darapọ̀ májàmá ọlọ́mọdé èyí ká dáhùn gbogbo béèrè tààtààtà torí ẹgbẹ́ ǹjẹ́ àwùjọ táwọn àwọn èèyàn kẹsìn fún àwọn èèyàn sí lọ ẹ máa sọ pé ah, ẹni tó fẹ́ ṣe àṣírí ó lè àbí ẹni tó fẹ́ ṣe zohor ó lè tò lẹ́yìn àwọn alákìrì ẹni tó bá fẹ́ ṣe ìṣáì àbí tó fẹ́ ṣe magrib ó lè lẹ́yìn imam ti ṣe ìṣáì ẹgbẹ́rún kí wọ́n lè tí wọ́n ṣe sọ láti lásìkò rẹ̀. ẹ̀yin náà yẹn kẹ́kẹ́ pàṣùbà lásán ni wọ́n máa ń ṣe ń bì láwùjọ kẹ́kẹ́ ńgbà tó bá di lálẹ́ ni wọ́n máa kan gbogbo olókù pọ̀ tẹ́lu wọn náà ni wọ́n máa jẹ́ ìjàmá ọ̀daràn burúkú ẹ̀ mọ́ tó fi Ọlọ́run sọ ni ó ní tó bá ń pọ̀ máa mọ̀ gbogbo sọ láti yẹn sí tọ̀pà zohori tọ̀pà asiri tọ̀pà magrib tọ̀ mama sọ́láàdì ṣáà ìyọ̀fẹ́ kan pọ̀ kò sáyè o ti ṣe ọlọ́run lẹ́sẹ̀ la tó yẹ pé sísan àwọn sọ láti kò lè tẹ̀ràn nítòsí ọlọ́run sọ tí èrè rẹ̀ náà láwọn akẹ́kọ̀ọ́ darapọ̀ kọ́ eré lẹ̀ ń pẹ́ sí ẹ̀dá kọ́kọ́ lọ sẹ́ńpẹ́ náà wọ́n nígbà tí anabi sallallahu alaihi wa sallam tó lówó tá a bá ná lórí ìyàwó àtọmọ wa ọlọ́lá jẹ tá a ná fún jihad lọ ọlọ́lá jẹ tá a ná pé kó fi bọ́kùn lọ́rùn ẹrú lọ ọlọ́lá jẹ tá a fi ṣe sàrà lọ. ṣé eléyìí bóyá láti fẹ́ wò sí àdéhìí tá a fi sallallahu alaihi wasallam tó ti pàkíyèsí àwọn sọ̀hábà pípọ́n ná sójú ọ̀nà lọ owó tí wọ́n fẹ́ fi tí wọ́n fẹ́ lò fún Islam láti fi jagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí Umar kó dájú dúkìá rẹ̀ wá tí Abubakar kó gbogbo dúkìá tiẹ̀ wá anabi sallallahu alaihi oníkálukú wọn léèrè kí ló filẹ̀ fáwọn ará ilé rẹ̀ nígbà tó kó àdúrà owó túlù wá Umar ní ni mo kó wá ìdajì sẹ́kù Abubakar gbogbo owó mi wọ́n ní nìyí gbadá sí ma kówó tá a nà lórí ìyàwó wa ó nọ́nà ó ní ládàá ju èdè anásí àtijọ́ sójú ọ̀nà ọlọ́run lọ kí ló dé táwọn sọ̀hábà yẹn tí wọ́n lo owó wọn yẹn fáwọn ìyàwó wọn tó a jẹ́ kí wọ́n lò fún jihad tó a sọ pé nǹkan kan lè jẹ́ kó ní ládàá nǹkan kan lọ ṣùgbọ́n tó ṣe é pé á fè tó níláàdá yẹn lẹ̀ ṣe tí ò níláàdá tó nítorí tá a bá kọ̀ láti ṣe tí ò níláàdá tó ìlọsíwájú ẹ̀sìn Islam ó pin. ní wọ́n á pé gbogbo olówó táwọn fi lẹ̀ o láti fi jagun sójú ọ̀nà ọlọ́run fi lẹ̀ ìyàwó àtọmọ nìkan ni wọ́n mú gbọ́ ṣé Islam ó débi kò ní débi. tó ń torí ìdí eléyìí ló ṣe jẹ́ pé. bí Abubakar sọ pé mo fọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ lẹ̀ fún ìyàwó àtọmọ mi kò túmọ̀ sí fún ọmọ máa látìkùn ẹ̀yin ọmọ Abubakar ni ẹni tí wọ́n fi jẹ́ àrólé fànàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ sì parí kó ti dàrólé tó sì gbàsọ rẹ̀ tó gbèrú tọ́gbọ̀nà ọjà subhanallah ọmọ tọ́jú àwọn pírẹsidẹ́ǹtì rọ́tàrà ń jẹ yìí olórí gbogbo ilé ayé mùsùlùmí ó tún wá ru ẹrù rẹ̀ tí ń ta ọ̀dọ̀jà ìwọ àwọn ilé àlọ́ ni kí lọ́jọ́ lọ́jọ́ ha wọ́n jẹ́ lórí lórí lórí pé jíjẹ lórí ní mà jẹ. ọgbọ̀jà lọ ni àwọn olùgbà kún fún àwọn ìyàwó wọn lẹ́nu yà sọ́ọ́ mọ̀ pé mo ti kó bá nàbì ni mo ti fọ́ láwọn àtòjíṣẹ́ rẹ lẹ́fẹ̀ẹ́yìn nínú kíni yọ gba ibi tí ó tún ti lọ sánà omi wà ní bẹ́ẹ̀ ni ọgbà lọ eléyìí jẹ́ báwọn. so wọ́n á ní. Ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. wọ́n níyàwó náwó lé lórí àfilẹ̀ à ń sàánú ẹ̀ ìjẹ́ imú à ń dáṣọ sí lọ́rùn. àmọ́ yàtọ̀ sílẹ̀ àtún á ná àwọn ẹ̀bùn kẹta máa bùn. a lè bùn lówó a lè kàn jáde ká bá ara nǹkan wá àmọ́ ń hu àwọn àwa kan tí ọ̀dà àmọ́ àwọn pàkíyèsí rẹ̀ pé pa àwọn àwa tí o pa àwọn àwa tí o àmọ́ kàkà kọ́ pàtì ẹjọ́ wọn gbogbo ni wọn ní sáà lè ti torí àìgbọ́ràn rẹ̀ irú owó ká máa bùn ká máa bùn ma àbí ká dínkù èrò àjáde lọ ara àràkàrà ara ara súyà ara ara kínní lọ́wọ́ kí lọ́ọ́ bá ara bọ̀ ọ̀ràn kankan bọ̀ àbẹ́kọ̀ àtàkàlẹ̀ máa rà kẹrẹ kọ́ lásán tó máa sẹ́ni bá wọ ọ̀fọ́ mu. so <laughs> wọ́n ní sábà máa ń ṣe bẹ́ẹ̀ ṣe àti jẹ́ pé à ń sojú sí mà ní ògbélé ẹbí pàpà nù àbí òye wa owó tẹ̀ ń bọ ẹbí láfílà síbẹ̀ náwó tọ́jú ojú owó lé lórí àbí ẹ̀kọ́ ìyókù yẹn náfílà ni wọn náà gbọ́ wọn lè bá a dá padà máa ná lé ọ lórí bọ́ọ̀ bá ti gbọ́rọ̀ ní tó múnú náà tọ́ ọlọ́nìkan fẹ́ nìkan lóyún ẹni tó wá fún yàn lóyún tó lè wo àjọṣepọ̀ tí ń bẹ láàrin òun àti ẹ̀ bí kápá ànáni ànálọ́jẹ́sùn àná òun fẹ́ nìkan lóyún tó wàá lè kí pé <laughs> irú kíkí o wípé ẹkú sẹ́ọ̀ tí ọ̀gá sì bímọ tọ́lá sì bímọ ẹkú ewu o ó kì í pété nígbà tí èsì pọ̀ dàrán ni wọn náà ẹjọ́ Islam kọjá gbogbo rubbish tẹ́lẹ̀ lóbi ọmọ wò pé ẹ ah, torí káà ni wọ́n mọ́ dàrú ẹ yóò sì gbọ́ pé yọmọ wò pé ẹ náà gbọ́ pé ó bímọ èyí ò tí ẹ tí òun lọ́mọ gbọ́ pé ìyàwó kan ló ń fún ìyàwó wò tá ní ìyàwó tọ́já lè fáwọn lọ́kì sọ ìyàwó tiẹ̀ náà tó sì jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ kọ́ gbọ́dọ̀ kí tọba wa bínú pé àti wàá tọkọ rẹ àbí àkú máa wọlé ẹgbà mẹsìn tọba tó kọ aṣọ nítorí pé zina ni zina ń jẹjẹ mà ẹni yóò wọ ṣèṣe zina ẹ gbọ́dọ̀ tún kí lẹ́yìn ẹjẹ oyè kọ bá ṣe mí mà ẹjẹ oyè kẹlòmí náà má bá ṣe rẹ tó òfin Ọlọ́run nìyẹn wọn á ní wọn kó máa ọmọ zina ní Yorùbá lẹbù wọn á ní apẹyìn ó ọ̀gbọ́dọ̀ lọ́jọ́ba bínú kó bínú. wọ́n á ní wọ́n kó ma wọ́n tún so yìí gíńjà wọ́n kó ma wọ́n tún so yìí gíńjà ọ̀gbọ́dọ̀ lọ. nítorí pé omi gbóná ti dàpọ̀ mọ́ tutù. tẹ́lá wo tàkíkọ̀ fẹ́fẹ́ ṣe kọ̀tọ́ igi fẹ́fẹ́ so òun náà ẹ lè lọ ọbẹ̀ àwọn tẹ bá wò yí pé ẹkún ti bí kun báyìí sòtì náà tí wọ́n ṣe ni ló bí kí wọ́n sọ pé àwọn fẹ́ so yìgì báyìí sọ ẹ gbọ́dọ̀ jókòó ńbẹ̀ nítorí pé jókòó alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ bí jókòó ẹlẹ́ẹ̀kejì ti ẹ̀tọ́ tá alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ wọ́n tàbí ọ̀hún tàbí òfin ọlọ́run sọ pé n ti ń tẹ̀lé nǹkan ẹ̀ lè já ẹjẹ pé gbogbo jókòó lọ́jọ́ àwọn kìí ṣe jókòó tó ẹkẹ jókòó mbẹ náà àfẹlẹ ìkàkíyèsí àwọn ó ti lè máa wo obìnrin ran ó ti yẹ kó ọkọ lónìí kó lóyún ọ̀daràn ni ọ̀ ọ̀daràn lóbìnrin yẹn náà ẹ̀rọ apìtì yẹn tó fi kó bọ́ ọmọ ọlọ́mọ ọmọ wa wà kò ní ní bàbá ẹ wò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọmọ yẹn yẹn lẹ́rìí bẹ́ẹ̀ yóò máa mú ọmọ kaka ẹ sì rí pé ó níyàwó kí ó sì ṣe ìyàwó ló bímọ fún tó bá sì ń béèrè kíta ni bàbá ọmọ yóò sọ pé náà ìyá tó bímọ fún ọ ó ti kú ni ẹ ní kúkú ń bẹ láyé ẹ ti fẹ́ra yín rí ẹ̀kọ́ra yín lẹ́yìn ẹ ẹ méjì àtẹnáwádìí eléyìí <laughs> ó túbọ̀ sí pé ó ti mú ara rẹ̀ lọ́dàrán ẹ wọ́n láàyè irú ẹ pọ̀ bàjẹ́ àwọn máa zina náà ń kó káyẹ̀ wọn náà sì máa pọ̀ máa zina ni ẹlẹ́yìn kí ló dé dáàzé kí irú wọn máa pọ̀ láwùjọ wa anabi sallallahu alaihi wa sallam ó sọ náà àdéhùn tó gúnlẹ̀ kékeré alóńmà mi wọn ní yé máa bẹ nínú orí lópin ìgbà táwọn máa zina ọba ti pọ̀ lánàá ẹ̀ríkẹ́ yorùbá lẹ́bù nínú àdéhùn anabi wọn ti mọ̀wé wọn náà ìtẹ́ ẹ bá rí pélé kan tó rù ọmọ àlè ibẹ̀ ni òtí ìsèkìnnì ni òtí ìdàgbà náà àlè. wọ́n ní ẹnìkan wà láti malé kọ́lọ̀ ń sànù wa ibẹ̀ ni wọ́n ń yá gbẹ́ ibẹ̀ náà ni wọ́n ń tọ̀ sí òun sì jẹ́ mùsùlùmí táwọn ní òtún àti lọ́mbẹ̀ wọ́n á wò inú ẹ̀gbin níbí. báwo lòun ó ṣe sin lọ ọba dá dúró títí dìgbà tó jáde báwo ni ó ṣe sin. bẹ́ẹ̀ṣẹ̀ àti mẹ́lí ó ní í ṣe pẹ̀lú ọ̀ràn tó gbé kálukú wọn wọbẹ̀ mọ́ràn bá ṣe burú sí ibi tí wọ́n á wọ́n má lè máa rí i ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀ràn tí wọ́n ti torí rẹ̀ mú kí bá ṣe ọ̀ràn tó lọ títí tó bá béèrè fún ìfẹsìn náà gbogbo òfin tó ń tẹ̀lé náà kò ní kí wọ́n má fún láǹfààní rẹ̀ wọ́n fún láǹfààní ibi tí ó ti ṣe sọ láti ọwọ́ àǹtòsí ibẹ̀ yóò ṣe ṣùgbọ́n generally àwọn èèyàn ayún náà kì í ṣe pé àwọn náà fẹ́ sí lọ àwọn ní nígbà tó wà ní tútù lẹ̀ gan lọ nígbà tí wàhálà wa rí ni ìṣọ̀fẹ́ mọ kí lọ fẹ́ máa ṣe ládùn máa ń ṣẹlẹ̀ pé wọn àti ẹ̀fún láyè kankan kò sí kankan. so pẹ̀lú pé ń yàgbẹ́ wọn ń tọ̀ ọ̀bẹ sómi sì wà tó lè fi sàlù àlá tó bá wà yóò sàlù àlá ó yẹ kí nǹkan kan wà tó lè fi kó gbẹ̀ǹsẹ̀gbẹ̀ kan kí nǹkan kan sì wà tó lè fi sìn tán náà débì kó wá ṣe sọ àti rẹ̀ fẹ́tọ̀kú wà hàn mọ́tò fáàtì nítorí pé kú lè ka lọ́bẹ̀ yẹn ṣé wàá lọ kú lẹ́ni tí ò sí lọ́hùn eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní èèyàn lówó èèyàn fẹ́ rán èèyàn maka so màmá èèyàn ó ti wà láyé àmọ́ màmá èèyàn kìí sin lọ kìí sin lọ rárá rárá. Rá ìyá mi wá wà ládùúgbò téèyàn wà ó kí máa sin lọ kí sì máa tọ́jú mọ́ṣáláṣí èèyàn wá lówó tó lé èèyàn fẹ́ fi rán èèyàn mẹ́ka téèyàn dé sin lọ tọ́jú ẹ̀yẹ èèyàn ní ọ̀ràn ni àbí èèyàn ń yà tí ń sin lọ tí ń tọ́jú mọ́ṣáláṣí kò sí tàbí ṣùgbọ́n pé ìyá yẹn ṣe mùsùlùmí mọ́kà òsì sí fún káfíìn tó yóòyìn àti ńsìnlọ́yìn tọ́lọ́n gbàdúrà tiẹ̀ tó ọ̀ràn ó sì jẹ́ kí ìyá rẹ̀ fi wọ́n náà lọ ràn torí ìyá tiẹ̀ ńsìnlọ́n ẹni tí èsì ńsìnlọ́n káfíìrà ni mọ́mì náà wà ńlẹ̀ kí náà fẹ́ rán káfíìrà lọ sí kí nígbà tí èdè pé fẹ́ rán lọ sí London àbí òye wa tó nítorí ẹ tí ìyá rẹ̀ náà bá di mùsùlùmí ọlọ́run tó bú ọ láti rí ó fi ràn náà lọ Mẹ́kà àmọ́ pé ìsìláàmù pàjáwìrì bàbá ti rán mi lọ wọ́n máa di lọ́n rárá rárá àfẹ́ islam pàjáwìrì ó di mùsùlùmí di sáǹtì yóò ti wáyé kó ń sin lọ́n gbà náà wọ́n ràn ọ́ lọ Mẹ́kà náà. wọ́n ní nígbà tí a sọ pé òfin ọlọ́run gbà ẹni tó bá fẹ́ obìnrin pààrọ̀ obìnrin ó lè kọ ètò onísílẹ̀ kọfẹ́ nì. bí ẹ máa bẹ ṣe bẹ́ẹ̀ irú kí lè yàn á sọ fún yàwó tí yàn fẹ́ kọ́lẹ̀ mo ó tiyàn láti kọ́ nígbà tẹ̀lẹ̀ náà lẹ́sọ̀ èèyàn sọ pé sọ ma pé àbí òye <laughs> èèyàn á máa súnyàn rí èèyàn á máa súnyàn rí tó ó dàbí gbà tí o ti sún òun rí tó ó ń tẹ̀ gbìyànjú gbìyànjú àti dá ìfẹ́ ń padà sọ ìfẹ́ ń ọ̀wá má mo sì fẹ́ ṣíṣe ẹ sọ́dọ̀ fún yà àbí òye so something like that torí ẹ kọ́ máa lọ rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ gbìyànjú láti saliva ṣé máa fi nǹkan túnú kò sí tó burú bẹ́ẹ̀ náà lọ́nà sọnù àyà yẹn ike ẹni tí ẹ fẹ́ lè lọ tó bá jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹrù goals lẹ fún tẹ́lẹ̀ ní sọdáàtì ẹ gbọ́dọ̀ gba nǹkan máa kó nǹkan lọ so náà àwọn ẹni tó máa kọ obìnrin sílẹ̀ à ń pè kínní kan ní màjá owó gbàmábínú owó òtúni nínú kò ní òbùbù kankan fáwọn obìnrin pé káwọn ọkọ wọn tó bá nípa ẹ̀ ọlọ́run kó wọ́n máa bùn wọn nígbà tẹ́ bá pọ̀ obìnrin lẹ̀ kí ẹ fi tu nínú kó tó gbà kọ́ má bínú ṣé lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ó tilẹ̀ jẹ́ pé kọ̀ rọrùn gbà kò sì sẹ́nìkan nu adé ọ̀fẹ́ kó ṣe séyàn òun torí ẹ̀ ló ti jẹ́ pé ètò ti dáa jù náà nìkan tó bá ti fẹ́ yà kó ṣe sùúrù kọ́ fọ́ ọ́ bí báwọn bàbá wa ti báwọn ìyá wa yí títí táwọn náà fi dàgbà mọ̀ pé wọ́n jọ wà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lè ṣeé ṣe kọkùnrin ọwọ́ pẹ̀lú obìnrin wọ́n á jẹ́ pójú tó fi fẹ́ o irú ṣe fẹ́ràn rẹ̀ ńgbà tó fẹ́ o ìnìfẹ́ yóò tún ṣẹ́kù kò lè ṣeé ṣe ìbéèrè mọ̀ ìpè tẹ́ máa fẹ́ obìnrin lákọ̀ọ́kọ́ à ọkùnrin ọmọ gbẹ́mọ ọkùnrin ò ní fi ní ò ní fi lára balẹ̀ yọta máa lé ká nìyẹn máa wá ká níbi ráàtà ń ká kó táì yọ bẹ̀rẹ̀ sí ní rí àwọn àwọ̀ obìnrin yẹn àwọn negative lẹ́ẹ̀ máa rí o àwọn dáadáa tẹ́lẹ̀ náà kọ́ ṣe dáadáa ẹ máa bá àwọn negative negative negative àwọn abú àwọn abú àwọn abú bẹ́ẹ̀ sọ rí abú ìnìfẹ́ rẹ̀ ọmọ yòrò ní ọmọ yòrò ní ọmọ yòrò yóò débi pé ẹ máa wọ pé kí lélẹ́yìn sẹ́nu lè mí ga sùúrù lẹ́ẹ̀ma sí torí tí ẹ bá ṣe sùúrù kò sí tàbí ṣùgbọ́n èèyàn lè obìnrin lọ náà náà lọ́run ṣe ń pàkíyèsí wa nu àyà kan pé wọ́n lẹ́yìn tó ń sọ̀wọ́ fọ́bùlà bẹ́yìn lọ́wọ́ nígbà tí àwọn dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin ọlọ́run tó fi yé wa nu àyà mi ẹni máa kó ìra wọn ṣùgbọ́n وعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وتتك ما قول لك كقول واجه كفور لك inú orin yẹn ni kí wọn lè bímọ fún yín àwọn ọmọ alálùbáríkà inú orin yẹn ni pé ọlọ́run lè fún ọpọlọ ńlá tọ́lá ló fi máa yanjú ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ tí ń bẹ wájú rẹ̀ kọ́ ọ mọ̀tì sọ̀rọ̀ fún mi pé nǹkan bá ń dà mí láàmú tó bá yanu báyìí ìmọ̀ràn tó bá mú wá tó bá lò ó sì rí pọ́lọ́ ọba fi mú ojútùú sí i ìṣòro rẹ sotori ẹ ká máa ṣe sùúrù tó bá lé kò sí tàbí ṣùgbọ́n kó tún padà lé ẹlòmínà torí báyìí ṣe wà nù ṣé wàá ti ní mi lè ṣe sùúrù wà lé kó tó lè ṣe sùúrù wà lé tó tó bá yá ọ̀padà di bàbá ń dágbé torí ẹ kéèyàn máa ṣe sùúrù ńlọ dáa ju pé à ń pààrọ̀ lọ tẹ́lẹ̀ kejì tẹ́rí ìwà burúkú tó rìn kan bá wò tó bá fẹ́yàwó lé ńgbà mí wọ́n máa ń pàwà burúkú yẹn sí torobìnrin ló máa dóbìnrin ọgbọ́n tẹ́yìn bá ń ṣe wáàzì wọ́n máa bú ẹni bàbá wáàzì ó tún dé kò sí wàhálà lè tẹ́rí àwọn tó ń ti bàjẹ́ wọn tọ́lọ́ máa ní kíyàwó tuntun gùdù eléyìí ó jáde èèyàn tó máa tutù ti tẹ́lẹ̀ lọ so yọ bẹ̀rẹ̀ sí ní yíwà padà yọ bẹ̀rẹ̀ sí ní yíwà padà ó dáa ju máa lọ ètò bá rí pé ọ̀rẹ́ lomi òun lè bá gbé onìkan náà ni lásán bẹ́kọ́ wọlé láàkà òun lè gba gómìnà kan ti síwájú òun òun sì lè gba tẹ́lómi ọ̀wá bá wọn. àtẹnukó náà ni ó padà léra rẹ̀ gbàtẹ́ ìrọ̀lẹ́ tó sì lóun ọ̀fẹ́ rórogún ó ti parí. ntì yín lápẹ pe ẹ̀yin náà tún máa ṣe sùúrù pé máa pa mí sọ díẹ̀ díẹ̀ tó nítorí di eléyìí báyìí obìnrin náà ni ó padà sí sábàbí tí ó fi lọ tó àmọ́ sẹ́yìn wá sọ pé máa lọ báwọn kọ̀dá tó kọ̀dá tó ẹ̀yin náà ní rí nǹkan tìràn má ẹ bá àwọn wá pé kò bá wọn ogún ni ẹ máa rí nǹkan sọ àmọ́ ẹ̀yin nìkan dáfó ẹ wá àwọn èèyàn ọmọ sọ yín lẹ́nu pé àkọlóbìnrin pé èèyàn kéèyàn ni kódà tẹ̀yìn o tó sọ tó bá pẹ́ sẹ́yàwó lè lọ́ba sí àwọn ni owó ní dáwọ́ ẹ̀mọ́ owó burúkú ìyá rẹ̀ nìkan kọ́ ló sì wà lọ́dọ̀ bàbá rẹ̀ yorùbá wádìí à kí ni wọ́n ti ṣe yorùbá wọ́n máa wádìí burúkú so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ nàám wọ́n á ní tí wọ́n bá jẹ gbèsè tó pọ̀ èèyàn èèyàn sì tún bẹ lọ èèyàn sì jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ èèyàn tún ṣiṣẹ́ ṣùgbọ́n làwọn fún yàn tán títí téèyàn fi kú pẹ̀lú àdìsí pé ẹni tó bá gbèsè onígbèsè kú òní rí ọnu ọlọ gbòòrò alọ́nà àbáyọ àkọ́kọ́ àdìsí sọ pé kò ní rí ọnu ọlọ nígbà tí ti sọ ni wípé nafsul mu'mini marhunatun bidayinẹ hatta yuqda anhu ẹ̀mí múmìnì ó fi dógò sára gbèsè rẹ̀ ó sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìnyí ó ti gbà tó bá bá a san ẹni tí wọn ní jẹ gbèsè tó wọn lọ́wọ́ ń bẹ lọ́rùn kọ gbà á pẹ̀lú ẹni pé màá san Ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá gbowó lówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n san án ọlọ́wọ́n bá san. àmẹ́ni tó bá gbà pẹ̀lú ẹ̀mí pé wọ́n ní san án ọlọ́wọ́n bó kó parun bó náà. sẹ́yìn bá ti lánìyàn pẹ́ san ẹ wọ́n á rí san títí tó fi kú. kò pé kẹ́mi yán bó sínú wàhálà ṣùgbọ́n lọ́wọ́n bẹ lẹ́dàá yóò mú wàhálà tí ń fúyẹ́ títí tó òbí bá yẹn títí tí wọ́n tún fi bá yín san nítorí pé ẹ̀sẹ̀ ìyìn ẹ̀sẹ̀ ìfúrò wọ́n lásán kọ̀ọ̀rán èyí tó bá jẹ́ ẹ̀sẹ̀ tó sẹ́lọ̀ nínú ẹ̀sẹ̀ yẹn ìlà ẹ̀sẹ̀ ìfúrò láì ràn àmẹ́sọ̀rọ̀ àtẹ̀rẹ̀ ara olólèwì yìí ọlọ́kùnrin sọ ẹ̀sẹ̀ ìfúrò láì lẹ́yìn ikú rẹ̀ mo sì jẹ́ lówó ní ìsán àgbàgẹ́ wàá sánà níjọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀tọ́ àwọn èèyàn àkégbé àyàfi tó bá ní mo yá àpè rẹ̀ kó tó di pọ́kú oríṣi ẹlẹ́yìn ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam wọ́n ní tó bá jagun sójú ọ̀nà ọlọ́run nítorí tọ́lọ́run tó wọ́n á pa mí sọ́nà wọn bọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi ànábì ní bẹ́ẹ̀ ni ànábì ní kó tuntun bẹ̀rẹ̀ yẹn ó tún ṣe ànábì ní ilẹ̀ tẹ̀sí àyàfi gbèsè nìkan fa inna Jibril akhbarani bidhalika anifa torí láǹgbà tó ṣe béèrè tí mo ní kó tún ṣe yìí ni màlẹ́kà Jibril sọ fún mi pé pẹ̀lú àwọn kúrò gbèsè gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lọ́lọ́run forí jìn tó bá kúkú ṣe yìí àyàfi gbèsè nìkan rawahu Muslim torí akramakumullah èyí jẹ gbèsè kó tún máa mú mi kọ́ máa lọ tìrìntìrìn lọ́nà fún àfẹnjẹ́ ọ̀bá ní èrò gbogbo dáadáa wa ni wọ́n máa fi san fún wa níjọ́ gbèǹdé bí dáadáa wa bá tán àìdáa sí wọn ni wọ́n dìrù wa tọ́wọ́ máa ma lórí tiwa nìkan dáadáa àmà bá rọ̀ ọ̀nà lọ àánú ọlọ́run là ń tọrọ ọwọ́ agbowó eléyìí ọjẹ́ ọdún gbàtẹ́ eléyìí ọjẹ́ ọdún gbàtẹ́ eléyìí ọjẹ́ ọ̀sán sọ pé kí ni a máa kó wa yóò fún àwọn ọmọ sọ pé kí ni ìwé ní gbogbo bọ́dọ̀ yẹn wò ní sàn ọlọ́run ní fọ́ọ̀nù so wọ́n wá lọ wọnú gàù ẹ sì mọ̀ pé tẹ bá kú ọmọ yín wọ́n máa du owó nípa tòun àwọn sọ pé owó tó filẹ̀ ní kókó báyìí ọ̀rọ̀ pé ọba wa alápàdé kan ní bá pàdé nígbà tó ọba pàdé ńkọ́. Èkí káàdì ọmọ fi rora wa wò kátó bàbá wa kú ní ìṣòfin gbèsè lẹ̀. Ìyá ní ọ̀fẹ́? kápẹ́ ọmọ méje bàbá filẹ̀ èèyàn méjì sọ pé ẹja san gbèsè bàbá yìí èèyàn márùn sọ pé àní san gbọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe majority carry the vote. سبحان الله العظيم eléyìí jẹ́ oṣù jẹ́ naam wọ́n ní obìnrin tó ti bàlágà ti ń ṣe sọ̀lẹ́ tó a jẹ́ pé aṣọ tí ń wọ̀ kéé bo ẹsẹ̀ rẹ̀ kéé bókè ẹsẹ̀ rẹ̀ bó ń fò ni ọ̀ndà agbóná lásán tí aṣọ obìnrin ọba ti gbogbo ara rẹ̀ títí dókè ẹsẹ̀ rẹ̀ ọ̀ngbára gbóná ni ó ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni àwọn màmá màmá tí wọ́n rọra ró sọ tí gbogbo ojúgun wọn máa hàn wọ́n ti láwọn ti sọ̀láàtì ẹ̀ ti sọ̀láàtì kankan o àwọn màmá màmá mi ó tún máa bá àwọn ọ̀dọ́bìnrin ṣe yẹ̀yẹ́ wọn ò kúkú mọ ẹ̀sìn tán lọ gbà káṣọ máa nínú sọ̀láàtù kásọ̀ máa wọlé kọ́ wọlé náà kó lè bàa bò kẹ́sì. ìwọ ni mo ṣe tẹ́wọ̀ kúnkúnkún. kéde dandan ní kọ́ wọ bọ́sẹ̀ àní kí nǹkan kásọ̀ rí ó bò kẹ́sì rẹ̀. tí aṣọ ni ọ̀bá wa kọ̀bá gùn débi gbogbo òkè ẹsẹ̀ rẹ̀ ọ̀run àtòfin bóni kọ̀bá àjẹbọ̀sẹ̀ kọ̀bá àjẹkísà òkè ẹsẹ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀. eléyìí jẹ́ ìmúra obìnrin nínú as-salah wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tọkọ ọmọ sóbìnrin pò ń fẹ́fẹ́ ṣùgbọ́n sóbìnrin yẹn pò ń ṣe tọkùnrin yẹn tó wá yọ lẹ́nu aláṣejù nù obìnrin tí lòun ò ṣe tí wọ́n máa fi tipátipá fẹ́ yẹn dákun wáyà wo ti ẹ síwájú òun náà ó sì máa jẹ pé eyín bọ eyín ọ̀rá ń tanra rẹ̀ dànù ẹnìkan fẹ́ fẹ́ ọ ìsọ̀rọ̀ wò ṣe wọ́n ti ṣe kó ti foundation ọkùnrin síbi kan tó eléyìí ọ̀dà tó eléyìí ó lò sí lẹ́bù mi ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ tó àmọ́ wọn náà sófin bá ti lóun ò sí kí ni wàhálà. wọn ni ọkùnrin tí kò fobìnrin lẹ̀ tọ́sà amatọ́ tẹnumọ́ náà ló bá fẹ́ sẹ́yìn kí ni wàhálà kí ni wàhálà obìnrin nínú máa ni o ó ti gbà ó àmọ́ yóò máa òun ṣe lè bá a rí pé ọdún méjì ló fi ṣe wàhálà o ẹ máa gbé ká ni ọdún méjì ilé kí tó gbà lásán lọ́sùn tí wọ́n búrọ́ọ̀ṣì ẹnu rẹ pé ká ló ń sọ pọ́ sọdún méjì kò tó kò torí di ẹlẹ́ ẹ̀ńtọ́ fẹ́ fi ọkọ̀ ọkùnrin onídìí kọ́ máa fi ráre onídìí máa fi gbá mi dín gbà wọ́n so igi kí gbogbo kó ń ẹ ìwọ náà ní ìsinyìí ti wọlé ọkọ̀ ọ̀dàmà ọ̀dàmà ọkọ̀ àbí wàhálà wọn máa bá pàdé ńbẹ àbí tá a ti kára ni wọn fi lọkọ yàtọ̀ sí lọkọ tọ kọlọsà ti káwọn ọmọ wa fún orí ibi rẹ dé sí àwọn obìnrin tí ń wọkọ ọlọ́njẹ wọn rọpò rí àwọn ọkùnrin tí ń wá ìyàwó náà mẹjọ wọn gbégbé kúgbé subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.